ووصينا الإنسان بوالديه حسنا وإن جاهداك ولقد أرسلنا نوحا إلى قومه فلبث فيهم ألف سنة إلا خمسين عاما فلبث فيهم ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أيها المستمعون الكرام السلام عليكم ورحمة الله وبركاته مساجد النبي ومحمد kíkì ọlọ́run ọba wọn ará ilé ànábì àti àwọn sàhábà rẹ̀ àti gbogbo ẹni tó bá tójú ọ̀nà wọn títí ó fi jẹ́ ọ̀gbìnde alkiyama ní òní a tún tẹ̀síwájú àlàyé àti ìtumọ̀ alkùnrán láti inú súrọ́tù albaqara tí à ń tú lọ ní àná orí àyà tí a ti dánu dúró òun náà ni àyà ẹlẹ́ẹ̀kejì lé ní ọgọ́jọ táwọn sí verse one sixty two láti mú sórọ́tù Al-Baqarah ibi tí Allah subhanahu wa ta'ala níbi tí àbí ayé ẹlẹ́ẹ̀kẹtàdínní ẹ̀kẹtàlélọ́gọ́jọ verse one 63, three níbi tí Allah subhanahu wa ta'ala títí ń bá wa sọ̀rọ̀ nípa àwọn tí wọ́n fi ìmọ̀ pa hàn yálà nínú àwọn ahlul kitabi ni àwọn tán nípa wíwá ànábì sallallahu alaihi tẹ́sì ka ìròyìn rẹ̀ nínú àwọn tíra wọn ṣùgbọ́n tá ń fi pamọ́ fáwọn ọmọ ìjọ wọn tí wọ́n fẹ́ kí wọ́n mọ òótọ́ ọ̀rọ̀ àbínú àwọn mùsùlùmí àwọn tá ń fi ìmọ̀ pamọ́ fáwọn èèyàn tí wọ́n fẹ́ kójú àwọn èèyàn sí sí tí ọlọ́run bá wá sọ̀kalẹ̀ yálà látàrí ìdí kan tó yí wọn tó sì yí ọba tó dá wọn ọlọ́run bá ní ìpè ọ̀hún ọlọ́run máa bá wọn ìpè àwọn màláìka náà máa bá wọn ọlọ́run tó bá wọn sọ pa ohun tó kú kèfèrí lẹ́yìn bàtà pé wọ́n sí Islam tí wọ́n gbọ́ tí wọ́n kò gbà tí wọ́n takú mọ́lọ̀ ọlọ́run tó bá ilé kú báyìí wọ́n ṣe pẹ̀lẹ́ wọn àwọn màláíkà ìpé wọn náà bá wọn wọn náà sí àjùmáyìn ìpé gbogbo èèyàn máa bá wọn náà wọ́n wọnú náà wọ́n sì ní jáde ń bẹ̀ máa kódà wọn ò ní ṣe ìyà ní fúfú yẹ fún wọn àwọn ní gbogbo eléyìí pátá ẹnì tó bá wọn tún bá lọ́dọ̀ ọlọ́run tọ́tọ́rọ àforíjì tó túbá tó wá ṣàtúnṣe iṣẹ́ rẹ̀ tó tó wá ṣàlàyé gbogbo àwọn tó ń fipá mẹ́fà àwọn èèyàn ọlọ́run ní àwọn tó wọ́n gba tuntun bá wọn nìyẹn àwọn tó wọ́n gba tuntun bá wọn àwọn nìyẹn àṣẹpẹ́gbàtà àti ìkú àtúnṣe sí wà àtúnṣe ó sì wà nígbàtẹ́lẹ̀ mi ò ti gbà á a lè ṣàtúnṣe gbogbo bí táà kù sí nínú iṣẹ́ dáadáa a lè ṣàtúnṣe nínú bí táà ti ṣe àwọn èèyàn lọ́nà a lè ṣàtúnṣe ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ọwọ́ sọ ní áyà tó tẹ̀lé áyà ìta kíta yẹn ń gbọ́dọ̀ ní àwọn kú kéfèrè ó túmọ̀ sí pé wọn ò gbàgbá bẹ tọ́lẹ́kọ̀ọ́ síjọsìn nítòótọ́ àyàfi Allah àbí ká gbà ká má sin Allah Allah subhanahu wa ta'ala wọ́n fẹ́ kan sákèsí eléyìí nípa pé ká má gbàtọ̀jẹ pẹ̀lú àwọn tí wọ́n ń tẹ̀lé àbáwọn tí ń tẹ̀lé wọn ọlọ́ọ̀bá wọn fi rìnlẹ̀ fún wọn ọlọ́ni wa ilahukum إله واحد لا إله إلا هو الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإلهكم إله واحد وإلهكم fún yín ilá nínú èdè lárúbáwá o náà ni alma'lu ẹni tẹ́yìn a máa sìn ayé alma'bud ìtumọ̀ ìláhù nìyẹn ìláhù ìtumọ̀ rẹ̀ nínú èdè kìí ṣe ọlọ́run kìí ṣe Allah ìtumọ̀ ìláhù kan yẹn ilá bimana alma'bud ẹni téèyàn máa jọ́sìn fún òun náà ni a mọ̀ sí ìlà ọlọ́run á wa ìlà okò ẹni tí ọlẹ́tọ̀ọ́ kẹ́ ẹ máa jọ́sìn fún ẹni tó lẹ́tọ̀ọ́ sí ìjọsìn yín ìlà ń wà ẹni tó lẹ́tọ̀ọ́ sí ìjọsìn kan ṣoṣo ni eléyìí ó ní ó sì àwọn kèfèrí lè mà láyé ànábì sallallahu alaihi wasallam tí wọ́n sọ fún ànábì pé ataj'alu al-alihata ilahan wahida sọ́wọ́ sọ àwọn al-aliha àwọn ọlọ́run kéékèèké pọ́pọ̀ tàǹsì ọ sọ wọ́n di ìlàhà wáhìdà ọ̀sọ̀ wọn di ẹnìkan ṣoṣo pé ká máa sìn ọ̀tàkùn làákà ìwọ̀n wọn láwọn ń ṣe nǹkan pọ̀ gan bùkátà tí bíyá bùkátà bíyá káwá sọ́dọ̀ ọ̀kan ọlọ́ọ̀fà wọn fi rìnlẹ̀ pé wáyìlá àhókò ẹ̀ńtẹ́ gbọ́dọ̀ máa jọ́sìn fún ìlàhà wáhìdà ẹnìkan ṣoṣo ni ló fi jẹ́ pé èèyàn ní jẹ́ mùmíní hatta ya'bud Allah títí tí ó fi sin Allah wala ya'budu ma'ahu ghayrahu tí ó sì ní sin nǹkan míì mọ́ nígbà tí yóò sẹ̀ di mùmíní ìgbà tó bá sin Ọlọ́run kò tó wá pa nǹkan míì pọ̀ mọ́ nínú ìjọsìn ṣùgbọ́n tó ń sin Ọlọ́run kọ́ á àmì tọ́nà ọba gbà ń bẹ̀ ẹjẹ́ atúmúbi náà mọ́ irú ẹni bẹ́ẹ̀ kò sí náà ọba ọba subhanahu wa ta'ala ọba tọrọ tayọ kéèyàn pa ní ìpọ̀ mọ́ni sọ fún sí ọlọ́ọ̀ni ana ṣùrọ̀ká èmi rọrọ̀ tayọ ẹni tí a tayọ ẹni tí wọ́n máa fi kẹ́gbẹ̀ nǹkan míì lọ mọ̀nà àmìlà àmàlà asọ̀rọ̀kà fíìyì asọ̀rọ̀kà àfíìyì máàyì gọ́yìrì tàrọ́tùhù wàṣẹ̀ǹkà ẹni tó bá ṣe iṣẹ́ kan ìjọsìn ni o iṣẹ́kíṣẹ́ kan ló ṣe ni o anything tí ìbá ṣe tọ́jà pọ́lọ̀ nìkan la máa ṣe fún asọ̀rọ̀kà fíìyì máàyì tọ́wọ́ pa nǹkan míì pọ̀ mọ́ mi tọ́pa ẹlòmíì pọ̀ mi níbi ìjọsìn yẹn tààrọ́ tuhu wọ̀ṣẹ̀dà àtòun àti iṣẹ́ tó ṣe máa pa wọ́n tì tó ń iṣẹ́ tó ṣe ti dẹ́bọ̀ nìyẹn ìlọ́lọ́ ọba subhanahu wa ta'ala sọ pé wa ilahukum ilahun wahid olùjọ́sìn fún yín ẹyọ̀kan ni olùjọ́sìn fún yín ẹyọ kan ni òun náà sì ni asul iman ìpìlẹ̀ ìgbàgbọ́ kéèyàn máa sin Allah nìkan kéèyàn máa sin Allah nìkan ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ọ̀hán ni lẹ́gbàá tọ́lá ni wá ilahukum ilahu wahid ọlọ́ni la ilaha illahu wahid olùjọ́sìn fún kan ni tọ́ kò lórogún fi dhatihi wala fi sifati wala fi asma'i asma'i a kò ní orogún kò ní irú ẹ̀ kò láfiwé fi dhati níbi ìjẹ́ ọba rẹ̀ kò láfiwé wala fi sifati níbi ìròyìn rẹ̀ kò láfiwé wala fi asma'i níbi àwọn ọkọ rẹ̀ kò láfiwé Allah subhanahu kò láfiwé láàfin rúgbùbì yẹtì wọ́lá fi wùlù ìyẹtì wọ́lá fi asma'i wa sifati níbi ìjẹ́ rọ́bù rẹ̀ kí ni túnmọ̀ rọ́bù ẹ̀ńtọ́ ní nǹkan kọ̀ láfiwé àlẹ́ nìkan tó ń bẹ tó náà tún tó lè dárú ayé yìí abẹ́nìkan tó ń bẹ tó lè dárú àwọn ẹ̀dá tọ́nà bá dá sáyé yìí kò sí bákan náà kọ̀ láfiwé níbi ìlẹ́kọ̀ọ́ síjọsìn nínú àfi gbọ́dọ̀ sí nǹkan míì àyàfo kódà wàhálà fi àsìmáhí níbi ó kọ rẹ̀ láfiwé ló jẹ́ pé bẹ́ẹ̀ àwọn orúkọ àwọn orúkọ ọlọ́run tọ́jà pé a kì fi péyàn sápáná káwá fi pè é lápèjúwe ká máa ní Rahman ni o yálà òfin sí ni ni. torí pé tuma arrahman ó ní ẹni tó lè ká gbogbo nǹkan ẹni tó lè sàánú gbogbo nǹkan ní ìtumọ̀ arrahman a kì í pèyàn ní rahman àfi ká fi abdu sí ṣùgbọ́n a lè pèyàn ní rahim aláàánú tó lè jẹ́ pé àwọn ará inú ilé rẹ̀ nìkan ọ̀ràn àánú wọn ṣe ọjọ́ àwọn ará ọ́fíìsì rẹ̀ ọ̀ràn àánú wọn ṣe arrahman a lè pèyàn ó kọ ọlọ́run ní téèyàn kan yìí bá jẹ subhanahu wa ta'ala tọ́lẹ́ nìkan ò lé lọ́wọ́lọ́wọ́ kó ní mo fẹ́ gbọ́ gbogbo ìbàdàn ẹjọ́ try kò lè ṣe lọ́sẹ̀ kan <laughs> yọ sá lọ ni bàbá àwa lónìí ni wọn ah, ah. ò ní pẹ́ dé yóò gbọ́ excuse wa ni torí pé kí ni ìròyìn yẹn ò sí rárá o nìkan ló torí ẹ̀ ọlọ́ni la ilaha illa huwa kò sí ẹnìkan tó wá lẹ́tọ̀ọ́ sí ìjọsìn tòótọ́ illa hu àyàfi ọlọ́run ọba náà subhanahu wa ta'ala kò ní kò sí ẹnìkan tó lẹ́tọ̀ọ́ sí ìjọsìn tòótọ́ ìtumọ̀ la ilaha illallah nìyẹn o la ilaha illallah bìmánà la ma'buda bihaqqin illallah ìtumọ̀ la ilaha nìyẹn la ilaha illallah ìtumọ̀ rẹ̀ kì ṣe no god but allah tá a máa lẹ̀ mẹ́yìn mọ́tò wa wọ́n ní no god but allah sẹ́yìn tá a máa ń lẹ̀ mọ́ ibi bọ́nẹ́ẹ̀tì mọ́tò wa wọ́n tún kọ́ la ilaha illallah èyí ó tún já sínú ẹrọ̀fọ̀ ẹrọ̀fọ̀ ó tún yí allah kọ́kọ́ sí yóò ní àwọn fáṣọ pé mùsùlùmí náà ìyẹn ń ṣe àmì islam kọ́ọ̀lẹ́ láìláìlá mara bọ́nẹ́ẹ̀tì àbára bọ́ǹpà mọ́tò rẹ kèése àmì pé mùsùlùmí ni ẹ ọba àwọn ọba àmọ́rin lógo kankan láwọkọ rẹ pé àti ẹ̀ ní tẹ̀sùbá kò tí ẹ̀ lákínní kankan máa àti ẹ̀ alájẹ́ tí ẹ̀ wá bí ṣe tẹ̀sùbá kankan ah, kí ló bẹ̀ fi ṣe must still do that kí wọ́n tọ́nà ọ̀gá mùsùlùmí ni al-Islam ó náà ní kí ni o ah, ó ní nǹkan tí èèyàn gbàgbọ́ tó sì ṣiṣẹ́ tọ̀ akiman ma waqara fil qalb wa saddaqa al-amal oní tó jókòó sórí ẹ̀mí èèyàn téèyàn ṣiṣẹ́ tọ̀ kòtùgbà tó bá tọ́lẹ̀ láìrẹ̀ náà máa rọ ọkọ̀ rẹ àbó gbé tẹ̀sùbà síwájú mọ́tò rẹ àbọ̀ lẹ ẹ crescent hilal ó gbé síwájú ọkùnkà lásán gbé mùsùlùmí ẹ̀hán pé wọ́n mọ̀ pé mùsùlùmí yan kí ni ìsíkọ́tò rẹ̀ kí ló ń kọ́stò nothing àbí torí ikú ọjọ́ mùsùlùmí ọgbẹ́ láńdọ́sì wá síwájú ọkọ̀ rẹ ìyá tó ti kọ́tà mùsùlùmí bá dúró sí títì ó dùn ó gbé wọn. láà jọba àtọwá sí àtọwá ńlẹ̀ mẹ́bi tí ẹ̀rọ fọ̀ tí wọ́n máa yí àgbàrá òjò tó ti dárogún tó ní títì nàìjíríà tí ọ̀dà yọ ọkọ̀ máa fọ́ sí ara náà ẹ bá mi fọ́ aláwọ̀ láìláìlá ẹ bá mi fọ́ láìláìlá ẹ dáadáa ẹ̀rọ fọ́ ti fọ́ sí ìyẹpẹrẹ ni fún kẹ́lìmọ̀ yẹn anábì sallallahu alaihi wasallam anábì ni tí wọ́n bá gbé gbọ́dọ̀ la ilaha illallah tó bá gbé ala kaffatin sí orí ahọ́n káfà òṣùwọ̀n tá a fi máa wọn nǹkan scale tá a bá gbé la ilaha illallah tó gbé sí orí káfà e, e, orí àwọn e, òṣùwọ̀n kan tí wọ́n á gbé ayé àti ti bẹ nínú ẹ̀ sí orí káfà kejì látọ́ fàtìbíhà la ilaha illallah gbọ́dọ̀ láìláìláìlá yóò sì já scale yẹn wọ́n gbé láìláìlá sórí scale àwọn kan wọ́n gbé gbogbo ayé àti ti mẹ́nu ẹ̀ sórí kejì láìláìlá lọ́kẹ̀ tẹ̀wọ̀n lọ́kẹ̀ ju gbogbo ayé àti ti mẹ́nu ẹ̀ nù ni láìláìláìláìlá wa yẹ pẹ̀lẹ́ àkàkúmọ́ láìláha ìlàlá tó ní mẹ́jẹ̀mú tọ́jẹ́ pé tí ọba pẹ́ sáré èèyàn láìláìláìlá yìí ò síṣẹ́ láre èèyàn ọ̀pọ̀ náà àwọn èèyàn ló tọ́ yẹ pé láàrin àṣùbà sí yíyọ òòrùn ó lè ṣe la ilaha illallah ó lè ṣe hundred thousand yóò ti ṣe tán yóò tẹ̀síbọ̀ ọ̀gá ní ẹ̀ka ìlú bí òkè la ilaha illallah yẹn ọkàn ń wí lẹ́nu ni ẹwà rẹ̀ ni náà tí ń pè la ilaha illallah tẹ tọ́ba déédé bẹ́ẹ̀ wulẹ̀ báyìí ẹ̀ẹ́dì pààrọ̀ ti lẹ́ra pa rẹ̀ ó ń dè tẹ́ ẹ bá wẹnu ọ̀nà alẹ́ rẹ̀ ẹ ti rí ètò sọ̀rọ̀ ètò sọkọ́ tíra bẹ̀rẹ̀ gbogbo ẹ̀ látàn fáwọn kẹ́lẹ́mẹ́tìlá ilaha illallah gbọ́dọ̀ yẹn ọ̀sànfààní kankan ti gbé ká ń pè lẹ́nu lọ ìpè lẹ́nu sì ní kọ̀sànfààní fún yàn hátà tó mìíràn bí ha. Hmm? tó fi gbàgbọ́ wàtàmàlú wàtàmàrà tìkọ́ àhà tàmàlú mùtàdọ́yà tó bí mùtàdọ́hà tó sì ṣiṣẹ́ tọ̀ ló jẹ́ pé gbọ́nà yìí ọ̀rọ̀ àwọn kẹfẹ̀rí ayé ànábì lọ́rùn kí wọ́n wí torí pé wọ́n mọ̀ túmọ̀ rẹ̀ nígbà tá ànábì sallallahu alaihi wasallam odidi ọdún mẹ́wàá àkọ́kọ́ tánàbì fi ń wọ́n sẹ́sìn jàmáà kí lànàbì gbẹ̀gbẹ̀ sí o la ilaha ní káfọ́ good àrẹ́bí ọkọ̀ sọmọ pé kúrú la ilaha illallah tuflihu ẹ̀kà sọ pé la ilaha illallah kẹ́ẹ̀sì jèrè tẹ́ẹ̀bá ilé wí ẹ̀tì kò sí kankan wọ́n ní la ilaha illallah àwọn ò lè wí torí wọ́n mọ̀ túmọ̀ rẹ̀ pé táwọn bá rẹ ní la ilaha illallah gbogbo ọ̀sà táwọn kónú

abúgbàdì bó wá fẹ́ kú ànábì wa lọ ibi tó ti ń sàrò tó ti ń pọ̀ ká kú wọn láti bí wa sọ pé ìyá abatọ̀ ìyá àmì wí gbólóhùn yìí gbólóhùn yìí màá bọ́ ọ́fíìsì àjàngbìlà níwájú ọlọ́ọ̀lá kìyàmà tó fi ní dẹni ìyà ó ní mi lè wí mi lè wí tó ní kí n wí yẹn kí ẹ pé mi lè wí láyé láyé lálá o mi lè wí ntọ́ ní kí n sọ yẹn wallahi famata ala al-kufr ó kú sórí kúfù ni anabi sallallahu alayhi wa sallam anabi ni ó níyà rẹ̀ ó kéré jù nùnà bó ṣe ránṣẹ́ ọlọ́run lọ́wọ́ tó ìkẹyẹra orin anabi tí tàbí tọ́lìbù fi kú iná fi máa pe ọdún tàbí tọ́lìbù kú ní amul husni year of grief ọdún ìbànújẹ́ fànàbì sallallahu alayhi wa sallam torí pé lẹ́yìn ìgbà tó kú ni wàhálà oríṣiríṣi dé làwọn làwọn kẹfẹ́rí ìgbà náà ah, àwọn tí àwọn gílẹ́yìn ọgbà rẹ̀ ló ti lọ yẹn àwọn àdí pẹ̀lú ẹ̀ tó ń ti bẹ́ẹ̀ jàmáà ànábì ò lè là á kúrò nínú náà dukọ́ kan bá bẹ lọ́hùn ìyá rẹ̀ kà fúyẹ́ ìyá rẹ̀ tó fúyẹ́ yẹn ànábì sallallahu alaihi wasallam ó lè ti ìyá rẹ̀ fúyẹ́ jù nù náà yóò rò pò nìyẹ̀wò ń pọ̀ jù ni torí pé wọ́n kàn wọ bàtà náà fún ni bàtà náà bàtà yìí yóò wà á máa jó láti ẹsẹ̀ bí ọpọlọ ọwọ́ tí wọ́n kàn wọ́n fún ẹsàwọ̀ bàtà náà fún ọmọ àtẹ̀wúná àti fìlà rẹ̀ àti bàtà rẹ̀ mọ́jà wọ́n lẹ́tọ̀ sí yọ àlùkìyàmà kéèyàn wá bàbà lẹ́tọ̀ sí ọlọ́ni la ilaha illallah ayé la ma'buda bihaqqin illallah kò sí ẹnìkan tó lẹ́tọ̀ sí jọ́sìn tòótọ́ àyàfi tani o Allah ìtumọ̀ rẹ̀ kì í ṣe làrọ́ọ̀sì kan ọ̀sẹ̀ tí wọ́n pèsè fún ni sẹ́ntímọ́ tani ń dòmí ara ẹ̀jẹ̀ ara iṣan ara kíní kan Allah ìtumọ̀ rẹ̀ kọ́ yẹn o kí n túmọ̀ rẹ̀ o kò sí ẹnìkan tó lẹ́tọ̀ọ́ sí jọ́sìn abidani o Allah tọ́lá ara wọn kan nínú àwọn tàbí ẹjẹ́ mùsùlùmí tọ́jẹ́ pé odi ìtumọ̀ làwọn fi gbọ́nà yìí odi ìtumọ̀ iná fún iná fún jẹ́ pé wọn ò lè rẹ́lẹ́bọ kí wọn ó pè lẹ́lẹ́bọ wọn ò lè rẹ́ni tó ṣe kúfúrú kí wọn sọ ọjà wọn ò ní atọ́ ó sì lè má jẹ́ kó fúrú ẹ̀yin lẹ́sìn lè má wọ bẹ́ẹ̀ o tọ́básà ti gbà pé ta ló ń dá san ara àlá omi ara àlá igi igbó ẹja anú omi àlá gbọ́ ti jẹ́ pa àlá ọ ti gbé nígbàgbọ́ anú gbọ́lọ̀ la ilaha ṣé ìtumọ̀ rẹ̀ nìyẹn ìtumọ̀ rẹ̀ kọ́ kìí ṣe ìtumọ̀ rẹ̀ nìyẹn ìtumọ̀ rẹ̀ ni la ma'buda bihaqqin illallah kò sí ẹnìkan tọ́lẹ́tọ̀ síjọsìn tòótọ́ o àyàfi Allah àwọn táwọn èèyàn sì pọ̀ àwọn èèyàn sì gúrú màràjì wọ́n sì bọ́ńkè wọ́n sì Jésù wọ́n sì wọ́n ǹjẹ́ wọ́n lẹ́tọ̀ọ́ ti jọ́sìn wọn lẹ́tọ̀ọ́ sí látàrí pé wọn lẹ́tọ̀ọ́ sí yẹn wọn kì í ṣe ìlà ìláhù tòótọ́ táwa ní ìláhù tòótọ́ Allah subhanahu wa ta'ala ọlọ́ni la ilaha illa hu kò sí ẹnìkan tọ́lẹ́tọ̀ọ́ sí jọ́sìn tòótọ́ àyàfi Allah ọlọ́run fi rinlẹ̀ fúnra rẹ̀ torí àgbọ́lọ̀ nǹkan méjì ló kọ́ ọ́nú anafiyu wa ifbat anafiyu negation wal ifbat àti affirmation a negate a ti ìmáàsì nǹkan míì dànù fún gbogbo nǹkan wa nuthbituhu lillah a wà á fáàmù ẹ̀fọ́ náà wọ́n ká nìkan sọ pé la ilaha ọ̀dàkẹ́ láìláha fasakat kọ̀lẹ́kọ̀ọ́ bí irú bá ṣe máa sọ ẹ ọmọ ìláìlá tẹ́nìkan bá ṣe nǹkan tó ṣe wá lè mọ̀ sẹ́pá máa sọ kò dá rárá o ká lọ túbá o ká sì máa sọ ọmọ and ah ìwọ ọmọ yìí tí mo ti ń sọ fún ọ látàárọ̀ láìlá kò dá ká máa sọ ìtumọ̀ ẹni pé ẹnìkan kò lẹ́tọ̀ọ́ sí jọ́sìn ọlọ́run lẹ́tọ̀ọ́ sí bọ́ńkè burúkú àràjì ẹnìkan kò lẹ́tọ̀ọ́ sí ìtumọ̀ ẹni yẹn torí ẹ̀ tá a bá ti ń sọ yẹn á máa sọ kejì kí ni kejì o illallah méjèèjì jọ ń lọpọ̀ ni la ilaha illallah ọlọ́ni arrahman arrahim aláwùtọ́ wa lẹ́kọ̀ọ́ síjọsìn yìí ọlọ́ni ìlàhùwà kátókò mẹ́yẹ ìlàhùwà àyàfi ohun. Allahu la ilaha illa huwa allah kò sí ẹnìkan tá a má sì ń tọ́tọ́ àyàfi huwa òun kátó lọ́mbì huwa tọ́lọ̀ ń da kọ́ ń bẹ̀yẹn gbogbo ayé lọ́mọ̀ pé huwa ìtumọ̀ rẹ̀ ní kíni o he pronoun ni ọ̀rọ̀ arọ́pò orúkọ ọ̀rọ̀ arọ́pò orúkọ ọ̀rọ̀ arọ́pò orúkọ jẹ̀mọ́ sórúkọ ni sáà máa dákọ̀ ọ̀rọ̀ arọ́pò orúkọ ká dákọ̀ kẹ́nìkan dọ́dọ̀ wá nìsín kó ní he left now he left now or he just left wọ́n ní kí ni question tí wọ́n wáyé o who question mark torí pé wọ́n àdákọ ẹnìkan ká tó dákọ ẹnìyẹn torí ẹ̀ he yẹn kò ní serve iṣẹ́ tí náà wọ́n ṣe àyẹ̀bẹ̀ kọ́ ni kò ní rọ́pò orúkọ ń gbẹ̀yẹn tọ́ra àmẹ́ta ń sọ. So ṣùgbọ́n àwọn Sufi lọ́dọ̀ wọn wúwà ọkọ̀ ọlọ́ọ̀ni ló fi jẹ́ pé àwọn a máa pe ọlọ́ọ̀ni pronoun wọ́n ní ẹ̀yin tẹ́ ẹ̀ tí ì mọ ọlọ́run ilẹ̀ máa ṣe yá Allah wọ́n ní ẹ̀mọ̀ kankan sẹ́kún yá Allah díkìrù làámẹ̀ wọ́n ní àsìkiri gbogbo èèyàn ni àtẹ́ntọ́ mọ̀ nǹkan àtẹ́jọ́ mọ̀ nǹkan àtẹ́ntọ́ gbowó àtẹ́ntí ọgbà wọ́n ní ṣùgbọ́n tí ó ti gbọ́wọ́ tó ti wà sọ́là ọlọ́run má ṣe wá láláì mọ̀kan o àwọn sófin ọ̀mọ̀nà o kálámù àwọn akitijú sán lẹ́nìwẹ̀ olóòdó ayé iná súnfí ẹ má sì mọ nǹkan ni wọn kọ́ jáde kọ́ wá sọ ń tọ́mà torí pé tí ń jẹ́mọ̀ náà ni kọ́ọ̀lá lọ́ọ̀hù kọ́ọ̀lá òrùsù ọlọ́run bá sọ ànábì sọ kọ́ bá ti lórí bẹ́ẹ̀ ká gbé kùránì àti súnà lẹ̀ àwọn òní díkírù là á mọ̀ nìyẹn general dick wọn wá ní sẹ́ráhùn tó ti gbọ́wọ́ àwọn tó ní mi wọ́n mọ̀ pé díkìrì lọ́ọ̀sọ̀ àdíkìrì àwọn ẹ̀sà èèyàn àwọn ni wọ́n mọ̀ sọ yahuwa yahuwa yahuwa ìmọ̀nà ìsìnà tí wọ́n ó tún fúyẹ́ wọ́n tún ara wọn nìkan díkìrì lọ́ọ̀sì lọ́ọ̀sì àwọn tó tó wọnú tán kí làwọn máa pè ó hù hù hù hù ọlọ́ọ̀ni pè ó hù hù hù wúù ẹwà wúù wúù wúù máa àlẹ́ pé ọlọ́run ká ní yahoo à yahoo à kì í sọ kì í sọ sínú dùn á ẹ̀tọ́ náà bí àtẹ́ máa ṣe nìyẹn wọn náà máa ní yahoo à yàmọ́ láwùwà ìlàwùwà yàmọ́ láwùwà ìlàwùwà ìwé kùwì ni jẹ́mọ́ kí la pé o ìwé kùwì ẹjẹ́ àtúfún yín yahoo yàmàláhùwà mo pe ẹni tí kò sí òun ìláhùwà àyàfi òun yàmàláṣà kútùbù ìláhùwà ẹgbẹ́ pé kò sí kútùbù àyàfi hùwà òun òun òun ní mahad akídàtú wahdatul wujud akídà abúni akídàtú wahdatul wujud náà máa pè oníkà ẹ máa pe ọlọ́run ní gbogbo nǹkan hùwà wọ́n ní ansẹ̀tì wájú mi kí ni o hùwà microphone hùwà wọ́n nígbà tó bá gbọ́wọ́ tán ọ wà á rí pé ọlọ́run ní gbogbo nǹkan nígbà tó mọ̀ ọ̀bá tí ì di gbogbo nǹkan wájú rẹ̀ ò tí ì lámìtẹ́sẹ̀ bàd ò tí ì wọnú ò tí ì wọlé ò tí ì wọlé tó bá wọlé tán gbogbo nǹkan pátá hùwà ni gbogbo nǹkan ọlọ́run ni inú irú wọn lẹ́yìn tí wọ́n sọ pé tọ́mọ ní àyìnà lọ ìgbọ́ lọ́lọ́run wà wọ́n inú wa náà lọ́lọ́run wà inú wa inú wa náà lọ́lọ́run gbé ọlọ́ inú òsìwò inú inú tiẹ̀ Allah subhanahu wa ta'ala fi sàmà ńbẹ arahman ala alárùsì stawa Allah ń bẹ lórí alárùsì rẹ̀ hmm? tó gún wá síbẹ̀ tó ga sórí arúsù ọ̀la rẹ̀ torí ẹ̀ lókè gbogbo ńtọ́ dá kẹ́nìkan ní Allah ń bẹ nbì kan bẹ́ nù ọ́n torí ẹ̀ akídà àwọn Sufi ni akídà burúkú sí ni ló fi jẹ́ pé ẹ̀ bá wà nù ẹ̀ asọ́lẹ̀sìn ẹnìkan náà fọ wa létí asọ́dùnka lọ pátì torí páwọn ẹni yìí tí ń tàn jẹ afẹ́ẹ̀dẹ́bẹ̀ nu sọ ayàtà tù yìí wọn ò ní kankan wọn ò ní àǹfààní kan tó bẹ́ẹ̀ ṣe fún ọ láyé wọn ò tún wá ní àǹfààní kan tó bẹ́ẹ̀ ṣe fún ọ láwùjọ yà mà wọlọ ẹ̀ẹ́dì mọ́sálásí mi báyìí àwọn aláwọn kristian bua wọn pè aláláwo ẹ̀ẹ́dì mọ́sálásí mi wọn ti aṣọ ọlẹ̀ yọ̀ọ́fẹ́ tó bí gun pílà mẹ́rẹ̀ẹ̀rin wọn ti aṣọ sáàrin

kọ́sẹ̀lẹ̀ nínú jẹ́ pé sùfíyà kò é ṣe nǹkan kan ju ìsìnà lọ kò tó nǹkan kan sẹ́nu ẹ̀sìn o ọwọ́ àbàjẹ́ ni ló fi jẹ́ pé a gbógun ti dá ikú ni jàmọ́ ẹ̀gẹ́ àsàmì nínú súnà ni kò gbógun ti sùfíyà kò fi kú kí wọ́n ọkùnrin tí wọ́n máa gbógun ti sùfí ni táníyàn rẹ bá da ó tún máa fi gbókùn síwájú ọlọ́run Al-Imam Ahmad ibn Hanbal wọ́n lọ bí léèrè wọ́n ní rọ́jò arákùnrin kan

ṣùgbọ́n ilé tí ń sọ̀rọ̀ ń pa ọ̀hún bí díà àádà ni díìn ilé ẹ̀sìn ni tó ń ṣe àádà àhábù ìlàyà mo nífẹ̀ẹ́ sí ilé ìdú ètí tí ń ṣe ti káàfù tí ń gbàwẹ̀ lọ ń gbàwẹ̀ mọ́ndé àtàlámí sí kọ́ máa sọ lórí àwọn bí díà kó rí máa fọ́n gá kíláàsì sọ̀rọ̀ ẹni àádà mínà díìn torí ìdílé yìí jẹ̀máà àwọn onísúfí àwọn ní wọ́n dá ilá ilá wà bí náà sọ wúwà wúwà yẹn bí máa náà pronoun ni àfi ohun torí pé ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ó ti ó ti sọ ọ̀pọ̀lọpọ̀ àyà síwájú tá a fi mọ̀ pé wúwà yọrì jẹ ọ̀rọ̀ ila Allah ń padà lọ sọ́dọ̀ ọlọ́run kì í sọ̀dọ̀ nǹkan míì ọlọ́run ni arrahman aláwọ̀ tó ń wá lẹ́kọ̀ọ́ síjọsìn náà ni arrahman bìmánà almutasif birahmaniyati al'amma ẹni tó fi àánú tó kárí ròyìn ó ní allah àwọn àfáàwọ̀ àwọn bàbá wa wọ́n ní ọba àjọkẹ́ ayé ọba àjọkẹ́ ayé ìtumọ̀ yẹn mú gan ìtumọ̀ yẹn mú ó mú pa dùrọ́hìmẹ́tì wasi'a ẹni tí ìkẹ́ rẹ̀ kárí àjọkẹ́ kò ní sọ pé lè ń sìn mí àbí kọ́ wá rọ̀dọ̀ sóko rẹ̀ kọ́ nígbà ilé o ti sìn mí yẹn ẹja fọ̀dà mọ́ o aláwòye ṣe bẹ́ẹ̀ tójò bá rọ̀ báyìí yọ̀ọ̀rọ̀ sóko joeli yọ̀ọ̀rọ̀ sóko joshua yọ̀ọ̀rọ̀ sóko jelil oko everybody ni ọ̀rọ̀ sí kódà títa tí ó sì nǹkan tún lè ọmọ rẹ̀ tún lè ṣe ju ti ẹ ti ń sìn lọ rahman rahmaniya subhanahu wa ta'ala ar-rahim والمتصف برحمانية الخاصة بكنا ọlọ́ọ̀bà arrohim ọba àsàkẹ́ni ọba tó jẹ́ pé lọ́run yóò sa àwọn kẹ́kẹ́ni àwọn náà ti sàkẹ́ àwọn náà làwọn tó sìn ín àwọn tó gbàgbọ́ tó kú sórí ìgbàgbọ́ ọlọ́run sa àwọn kẹlẹ́ kìyàmà ni kò ní ìdá gbogbo wọn pọ̀ lọ́sàdá gbogbo wọn pọ̀ ṣáàjà ọ̀rọ̀ wọn ti ẹ̀ yọ àmọ́ àti ẹ̀mẹ́ tó sìn wọn mọ́ lá. ọ̀kan náà bìlú rahima náà ọlọ́ọ̀bá aláàní òun bil mu'minina rahima ọba oníkẹ́lùm fáwọn mùmìnì tó wọn kẹ́ wọn lálùkìyàmà torí ẹ̀ Allah subhanahu wa ta'ala òun lọ́lẹ́kọ̀ọ́ sí ká sìn torí ẹ̀ gbogbo bí dáa náà bá ti ń ṣe jàǹbá fọ́nà ọba Allah subhanahu ọlọ́run ara wa là ń tàn àtàn ọlọ́run ara wa là ń tàn يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون ọlọ́run ni wọ́n lẹ́wọ̀n tán ọlọ́run àwọn mú ọlọ́run bá ṣeré àwọn sì ń ta àwọn onígbàgbọ́ òdodo àjọmọ́ kìí ṣẹ̀pá àrùpara wa ni ṣùgbọ́n tún ṣe nǹkan ní ọlọ́run ni wọ́n ma yakhda'una illa anfusahum wọ́n sì tẹ́ ní kẹ́kẹ́ ara wọn lọ ara kíníkan ti ń ya ìdásínú sáà sọ ni sàárè rẹ̀ ní gbà jẹ́ bẹ́ẹ̀ náà lẹni tí ò ti ń sin ọlọ́run tó tún pa nǹkan ní ìpọ̀ mọ́ torí ẹ̀jẹ̀ máa gbogbo bí aná bá ti ń pa nǹkan ní ìpọ̀ mọ́ ọlọ́run ká jìnà sí o gbogbo àwọn nǹkan kéékèèké tá a kà kún wọláyì ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ń jẹ́bọ o lànàbí sallallahu alaihi wasallam lànàbí máa sọ pé allahumma ìrì ọlọ́run inni a'udhu bika an ushrika bika wa ana a'lam mo wá ọ ní onísọ̀ọ́ kúrò ike ń ọ tí mo sì mọ̀ pẹ́ bọ ni àdúrà káà náà máa ṣe ọlọ́run ní ṣẹbọ sí ọ tá a bá sọ pẹ̀lú àníyàn tó dáa ọlọ́run sì máa kó wa yọ mo sì ń wá ọlọ́lá foríjì níbi etí bọ ni tá a máa ṣe mo kọjá nu ti lọ bí ti ọdún kan ẹnìyẹn wá ra látàsíyàn náà fb látàtàsí láti bí 1960 ní o tọ́jọ́ ìpẹ́tẹ́ ẹ̀ bá rí lọ́gbà wọ́n láì látàsí òdòdó 30,000 lọ sí 50,000 àti páànù àti ẹ́ńjìn kò lè jù bẹ́ẹ̀ lọ sẹ́ẹ̀mọ́tàṣe wọ́n wá lọ ṣe ìrẹsì wọ́n da epo lé wọ́n gbé stout síta wọ́n wá jókòó ti sinapu wọ́n wá ń dalẹ̀ lórí wọ́n á ah, mọ́fọ́ mọ́fọ́ jáde kẹ́ kámẹ́rà wọn gbọ́dọ̀ bá rí i tó bá rí mi kò sí tí wọn ò lè dánwò sọ pé àdúgbò wọn lè sí wa wọn kọ́kọ́ gba fóònù wọn kọ fọnà wọn tó wá lùyàn wọn yára fi fóònù mi àpò wọn bẹ mẹha kí lè lè ẹbọ irú àwọn náà tún ni wọn tún pẹrun tí wọn tún lọ mọ́sálásí lẹ́yìn ìgbà wọn ṣẹbọ tán wọn tún lọ mọ́sálásí wọn náà ìyẹn gbọ́dọ̀ sọ tògún fún un torí ìdí eléyìí ẹ ẹ mọ́tò ogun ogun nìyí táàmù gbárin táàmù gbárin mọ́tò bọ́ọ̀lì mọ́tò pé ògùn rẹ̀ inú ògùn mọ́ wà àkíníjọ́gùn irin kì í ṣe ògùn ọlọ́run tó ṣe mọ́tò fún ẹ kò pé lógùn ọ̀nà ọkọ̀ tó ẹkọ̀ bọ̀gùn a kí ni jẹ́bẹ̀ bọ́ ni wọ́n tọ́ lọ bọ̀gùn tán lóòtú wá kírun àbọ̀ fẹ́ búra ọwọ́ ń gbá bọ́ọ̀dì mọ́tò pé ògùn rẹ̀ mo fògùn búra èèwọ̀ ni anabi sallallahu alayhi wa sallam anabi ni man kana halifan falyahlif billah aw liyasmut ẹ máa fẹ́ búra ọlọ́run ni kò fi búra tàbí kó dákẹ́ anábì wa sọ pé la tahlifu bi abaikum wa ajdadikum ẹ má fa àwọn bàbá yín búra ẹ má fa àwọn bàbá bàbá yín búra ẹ̀ ń tọ́ba búra pẹ̀lú nǹkan kan tó yàtọ̀ sí ọlọ́run faqad kafara aw ashrak ó ti ṣẹbọ àbó ti ṣe kèfèrí sọ́lọ̀ torí di eléyìí gbogbo àwọn nǹkan yẹn àwọn nǹkan kéékèèké táwọn ò ní kàkún yìí èyí tí máa jẹ́bọ̀ ń wọn torí ẹ̀kọ́ náà bá àlá kọ́ sànù wa kọ́ mọ̀jà wà náà àwọn tí wọ́n máa ṣe bọ́ gbogbo bí a kù sí táàmà kọ́lọ̀ bá kú tún wa ṣe náà. inna fi kọ́lì samawati wa ikhtilafi al-layli wan nahar wa ikhtilafi al-layla wa ikhtilafi al-layli wan nahar wal fulki والفلك التي تدري في البحر بما ينفع الناس وما أنزل الله وما أنزل الله من السماء من ماء فأحيا به الأرض فأحيا به الأرض بعد موتها بيوتها وبث فيها من كل دار ọlọ́ni inna fi khalqi samawati wal ard lẹ́yìn ìgbà tí Allah subhanahu wa ta'ala tó ti fi rinlẹ̀ níbi àyàtà tuntun pé òun náà ni olùjọ́sìn fọkàn ṣoṣo ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala wa fẹ́ fi ìdí àbí ọ̀nà nínú àwọn tó ń fi lẹ́tọ̀ọ́ sí ìmọ̀ jọ́sìn fún ọfẹ́ fi hàn wá ọlọ́run wa ni inna fi khalqi samawati wal ard ń bẹ níbi dájúdájú ń bẹ níbi dídá sánmà as-samawat àwọn sánmà méjèèjì tó ń dá tó ń dá wọn bílà amadin láìsẹ pé òpó kankan gbé wọn dúró màárùtìfà àìhà pẹ̀lú bá ṣe gàtó pẹ̀lú bí sánmà ṣe gàtó nje àwa rìnrìn rìn kárí ibi tí òpó sánmà wà dé ǹjẹ́ àwa rìnrìn rìn kárí pé à ah, gbà mọ́ wá rìn mọ́ wá débi kan tó jẹ́ pé kò sí nǹkan kan mí lẹ́yìn ẹ̀ mọ́ kàn rí kan ní tó fi gbé sánmà dúró lókè náà à lè rí ọlọ́ọ̀bá ọlọ́ọ̀ ni ń bẹ níbi ẹ̀dá sánmà méjèèjì níbi gíga tó ga wa ha àti bó ṣe gbààyè tọ́fẹ́ ẹ̀rí pa náà máa sọ ọ́ ní à sọ́mọ ọlọ́run fẹ́ o wọ́n ní tẹ́nìkan bá tilẹ̀kùn tiẹ̀ ọlọ́run ó sì tiẹ̀ torí pé kí ni o sọ́mọ ọlọ́run gbáyè wọ́n ní tọ́ bá nawọ́ báyìí ibi agbára rẹ̀ ká náà nìyẹn hmm? tí nàìjíríà ọba gbáyàn mọ́ yóò sì lọ Benin yóò lọ Kótónú bíbàdàn ọba gbé mọ́ yóò lọ òkè yóò lọ òkè ọya torí pé sọ́mọ ọlọ́run ọba débẹ̀ ọlọ́run bá sọ̀rọ̀ àná ọ̀tá ọlọ́run ní ń bẹ níbi ìdẹ́dà sánmà méjèèjì níbi gíga tó ga tẹ́nìkan ò lè kọ́lé tí ọ̀gá tó níbi fífẹ̀ tó fẹ̀ tẹ́nìkan ò lè lọ́rọ̀ lọ́rọ̀ kó ló ń fẹ́ kọ́lé tí ó fẹ̀ ká gbogbo ayé wákẹ́wà kíbi hà ẹ̀sẹ̀yàrọ̀ àti àwọn kẹwàákì àwọn galaxies àwọn ìràwọ̀ tọ́nà ọba dá sí sánmà báwọn ìràwọ̀ tí ń lọ tí ń bọ̀ àwọn thawabit àtàwọn tó dúró sójú kan nínú àwọn ìràwọ̀ yìí ọlọ́ba subhanahu wa ó ní ìbẹ́bẹ̀ wal ard àti ibi ìdẹ́dàálẹ̀ tó ń da ilẹ̀ fi kasafatiha níbi ìbílẹ̀ bó ṣe nípa wọn ha àti bọ́sẹ̀ lọ́ọ̀lẹ̀ wàjìbáàlìhà wàbíhàrìhà àtàwọn òkè ńláńlá tó ń da sórílẹ̀ àtàwọn odò ńláńlá tó ń da sórílẹ̀ wàtúfàrìhà wàwíhàdìhà àtàwọn ọ̀gbun tí bẹ́ẹ̀nù ẹ̀ tẹ́pẹ́ ẹ̀rìbó mi kò tó ní giriwó o ẹ̀rìbó mi kò ní straight ohun ọlọ́ọ̀bá ló ń ṣe bẹ́ẹ̀ subhanahu wa àtàwọn ilé ńláńlá tó ń gbé sórílẹ̀ tọ́jà pé ń àwọn òkè tọ́jà ipá àwọn òkè yìí ilé àwọn ẹ̀dá ọlọ́run ọba kan nínú àwọn ẹ̀dá tọ́lọ́run ọba ti dá lọ síwájú ó ní àwọn ọ̀ràn samud àwọn ọ̀ràn samud yìí òmìrán ni wọ́n òmìrán láìpẹ́ tí ò tí ì tóbi màbọ́lá ti tọ́dún kan àbí jù bẹ́ẹ̀ lọ wọ́n post wọ́n share àwọn fọ́tò àwọn skeleton àwọn òmìrán kan lórí internet bọ́yẹ̀ rí ẹ̀rí àwọn òmìrán yìí níbi táwọn eh, research àwọn òyìnbó sáǹsẹ̀ research káàkiri wọ́n kàn débi ilẹ̀ kan níbi tá wọ́n bá rí àwọn wọ́n bá rí àwọn skeleton ńláńlá sẹ́ẹ̀rẹ́ ti ní skeleton gbogbo gíga rẹ̀ bó ṣe ga tó kò ju déédéé orókún sí ẹsẹ̀ skeleton ti mẹ́lẹ̀ lọ kò ju orókún sí ẹsẹ̀ rẹ̀ lọ wọ́n rí wọ́n pòsẹ̀ sórí íńtánẹ́ẹ̀tì ni pé ọlọ́ọ̀bá náà ti dá ọ̀kan báyẹn tọ́jọ́ pé òmìrán ni wọ́n tọ́ bá gbà tá a jẹ́ èèyàn báyìí bí wàá pa kọ́dà bí dùn lọ ilẹ̀ yóò ṣe rí lọ́wọ́ wọn kí a ṣé èèyàn ẹ̀dá kẹsì lélẹ́yìn náà àwọn àwọn ilé wa ní inú àpáta wọn máa gbé tọ́ bá fẹ́ kọ́lé ti wọn àwọn ò nídìí kí wọ́n sàn máa wá kí wọ́n máa wá dídà kí wọ́n máa wá ámà wọ́n kàn máa gbá àpáta kùkùrù wọ́n sì máa fàáyà tiwọn wọ́n sì yọ wọ́n yọ bẹdúrúmù wọ́n yọ dáínì wọ́n yọ gbogbo ẹ̀ Allah subhanahu wa ta'ala ó tún ṣe léyìí lórí ilẹ̀ ọlọ́run wa ní ìdẹ́dà àwọn sánmà méjèèjì àti ìdẹ́dà ilẹ̀ pẹ̀lú àwọn tó wọn náà ba tó ń kọ́ síbẹ̀ waqtilaful layli wan nahar àti ìgbàsẹ́ al àti an lílọ bíbọ̀ ọ̀sán àtòrú bid pẹ̀lú pé tí kan bá ti lọ ìkan ó dé wọ́n ti wọ́n nuqsan tí kan bá lékún ìkan ó ẹbẹ́ ẹ̀kọ́ ni ọ̀sán ni ìgbà mí bẹ á ní longer àbí short night longer night shorter day ìgbà mí shorter night longer day wà á kàdà ìgbà mí yóò sì bára wọn jẹ̀mọ́ ọwọ́ ní agbára kankan pé ẹ̀hán mo wá fẹ́ kí ọ̀sán àtòru kó ṣe déédé ara wọn báyìí wọ́n ta àwọn ìlú kan ní Scandinavian country Scandinavian country àwọn ìlú yẹn láwọn area Europe yẹn wọ́n wà wọ́n ní àwọn ìlú yìí ọ̀pọ̀lọpọ̀ ọgbà nínú ọdún òru wọn máa wà àtọ̀sán àtọ̀rú òru ni aago wọn fi máa kírun pé aago mẹ́rin wọn kí àìlọ́ọ̀ ti tó báyìí ẹ kí ashley ti tó báyìí wọn ò ní agbára kẹkẹtẹ lè ṣe sí bí a bá ṣe wá ń lajú tó yìí bí gbogbo ẹsẹ wa ẹjẹ ọyọká ti change ẹ náà àsìkò àwọn àgbọn máa fi kírun wọn tó wá compare pẹ̀lú àwọn àlù tó súnmọ́ wọn táwọn ò nírú nǹkan yẹn nǹkan aago mélòó wọn máa kírun ní Dubai ẹjẹ àwọn náà máa kí bẹ́ẹ̀ ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala òun ní last year Ramadan ìkànnì àwọn ọmọ ìyá wa lọ South Korea wọ́n lọ sí kọ́ọ̀sì kan wọ́n wá pè wọ́n sọ̀rọ̀ àwọn ẹgbẹ́ sọ́dọ̀ báwọn ni àbáwọ̀ tí ẹni bẹ́ẹ̀ wọ́n ni alhamdulillah agbóhùn náà ń jẹ sàárì tí wọ́n sàárì tó fọ́ làwọn ti jẹ́ tán tó fọ́ tó fọ́ àárọ̀ lọ́dọ̀ tí wọ́n sẹ́nu pé àwọn sì ń jẹ́ tán past five ní mélòó lẹ́wọ́n ń sìn wọ́n ní bíi tó nine àbí past nine gbà míì kò sí change bitọ́lọ̀ ọba ẹni pọ́lọ̀ tó kí àwa táwọn tó máa kọ̀ mí kú ti pọ̀jù á ah, àtàkùn ọ̀sán aago méje àwọn tí gbà wákàtí mẹ́rìnlá mẹ́ẹ̀ẹ́dógún wọ̀ láwọn bẹ láyé oorun tí wọ́n báyìí bí aago mẹ́sàn-án fẹ́ lù ní ọ̀sẹ̀ wọ̀ mọ́gírìbì sẹ́ tó nìyẹn àfájáde ó sì tún yọ ní kíni o tó tó fọ́ kò sí dábẹ́ ṣe sí bọ́sẹ̀ wá ìmọ̀ tẹkinọ́lọ́jì tó tó yé wọn tó wọn ò lágbára àti lọ change it. قل أرأيتم إن جعل الله عليكم الليل سرمدا إلى يوم القيامة من إله قل أرأيتم إن جعل الله عليكم الليل سرمدا إلى يوم القيامة من إله غير الله من إله غير الله يأتيكم بضياء أفلا تسمعون مؤمنا إن جعل الليل إن جعل الله عليكم الليل سرمدا tọ́lọ̀ bá ní kẹ́ máa fi gbogbo ọjọ́ ayé yín wà lóòrù pé gbogbo ọjọ́ ayé yín òru lẹ́fì máa wà àbí ó ṣe ọ̀sán ní pé gbogbo ọjọ́ ayé yín ọ̀sán lẹ́ máa wà man ilahun ghayrulla ya'tikum bidiya ǹjẹ́ ẹ ní ẹlòmíì lẹ́yìn ọlọ́run tí ó mú ìmọ́lẹ̀ wá bí tí ó mú ìmọ́lẹ̀ wá bí kò sí tọ́lọ́mà ló lẹ́ẹ̀mọ wà kò sí ẹnìkan tó lè mú yín wà lọ́sàn wà kò sí ẹnìkan tó lè mú yín ní ibi ìdẹ́dà sánmà ilẹ̀ ìgbàsẹ̀ òru àtọ̀sán fúnra wọn tọ́sán ọkọ̀kọ́ wa tóru wa tọ́sán tẹ̀lé ọjọ́ kan ayé tọ́yẹ kí òru ó dé tóru ọ̀wá dé wọn àwòsàn ọ̀sán lọ kọ́kọ́ wá lónìí òru slow sọ́sẹ̀lẹ̀ ní abẹ̀dẹ̀ òru ní ọmọ wá ọ̀sán ọmọ tẹ̀lé ọlọ́pàá subhanahu wa ta'ala ọlọ́sọ ọsọ ti yá sí ọlọ́ni ilẹ̀ ṣáàṣù ọlọ́ni la ṣáàṣù yambagi yudrikal qamar kọ̀rọ̀n fọ́ọ̀n kọ̀lẹ́tọ̀ fọ́ọ̀n an tudrikal qamar níbi bọ́sẹ̀ mẹ́rẹ́ sásí kọ́wá bá òṣùpá kò clear pé bóòlù ṣe ń lọ tí ń lọ tí ń lọ á eré yẹn pọ̀ gan ọkọ̀ ká òṣùpá mójú ọ̀nà ni heshams yambagi laha an tudrikal qamar kọ̀lẹ́tọ̀ fọ́ọ̀n kọ́ sáré wàlàláìlú sábìkù nàá kò sí lẹ́tọ̀ náà fóònù kò sí kí ni o kọ́ wá bá ọ̀sán lójú ọ̀nà wa kullun fi falakin yasbahun kó wá ń lọ lójú sánmà ní falak tí ọlọ́run dáhùn sí kálukú tí ń lọ kálukú ń lọ ni ọ̀sán ń lọ tiẹ̀ òru ń lọ tiẹ̀ òṣùpá ń lọ tiẹ̀ òru ń mú ìgbára wọn ìjọ tó wá fẹ́ di pé eclipse fẹ́ ṣẹlẹ̀ ìròrí àwọn òyìnbó o ni pé if there is eclipse al-kusuf awil-kusuf tó bá ṣẹlẹ̀ ìgbàgbọ́ tí wọ́n ní pé oòrùn àtòṣùpá wọ́n forí sọ́ra wọn àbẹ́ẹ̀kọ́ ni wọ́n ní oòrùn àtòṣùpá wọ́n ní oòrùn sákọ ní oòrùn wọ́n ní akọ ní oòrùn abọ́lù oòrùn akọlùṣùpá wọ́n ní akọlù oòrùn abọ́lùṣùpá wọ́n máa fi ṣe àwàdà fáwọn ẹlẹ́yà àwọn ọmọ ìyá wa lóbìnrin tó bojú tó bá dalọ́ tó bá fẹ́ jáde pé ìbíta ìbílẹ̀ ti sú jẹ́ jáde kẹ́ mọ́ni à ah, akọlù sùpá o yóò rí ọ o wọn kò tó sẹ ọkùnrin ọkùnrin orí ẹ wọn fi bá wọn sáwàdà ni pé àwọn bìlífù pé oorun àtọ̀sùpá wọn máa bára wọn ṣùgbọ́n ayé ìjẹ́káwọ́ ọmọ kó wọ́n ṣe kí ni o wọn kì í bára wọn ṣùgbọ́n tí eclipse bá ṣẹlẹ̀ tá a mọ̀ sí alkusuf a máa wà covered tí nǹkan ó bò lójú òkun ó bò lójú tó kòkò bá ti bò ó lọ́sàn-án gan ajá pé kí ni lọ́sẹ̀lẹ̀ yẹn o alkusuf bọ́tọ́ bá jẹ́ pé òru ni tí òṣùpá yọ àwa rí pé òkun bò lójú kùsùfù ṣẹlẹ̀ nìyẹn àwa lọ kírun fọlọ anabi sallallahu alayhi wa sallam anabi tó bá ti ṣẹlẹ̀ fálíjáwò ilẹ̀ sọ́lá ẹ lọ kírun ẹ lọ yẹn fílà fọ́nà ọba yín táàmù sí sọ́lá tó kùsùf àwọn kùsùf kálá àti kojú bẹ́ẹ̀ lọ ọ̀gá nínú àwọn ọmọ àtòsùpá níbi tá tí wọ́n ń lọ ọkọ tìyàwó ni wọ́n wọ́n ti ń wọ ara wọn ti pẹ́ wọ́n kà pàdé ara wọn kà fara wọn ni wọ́n sẹ̀wé rẹ̀ àwọn òyìnbó kò sí ní wọn wọ́n fẹ́ sàdẹ orí gbogbo ayé rú pé ẹ̀sà gbà pé wọ́n máa wọ́n wọ ara wọn kì náà ni torí ọlọ́ni la ṣàmùsù yambagi láha antudirikẹ́lì kọ́mà kọ̀lẹ́tọ̀ fóòrùn kó lépa bóṣùpá kọ̀lẹ́tọ̀ kò lè ṣe wọ́lá lẹ́yìnlú sáàbì kò nàá bákan náà òru náà ní kò lè gbáwájú ọ̀sán ibi tó yẹ kọ́sàn án wà kó ń wá lẹ́mìí ní wọ́n ẹ̀mẹ́ kò lè ṣeéṣe wàkúlù fi falakin yasbahun torí ẹ̀ ọlọ́ni wàtíláàfù lẹ́yìnlì wọ̀nàá ìgbásẹ́ fúnra ẹni àwọn àti òṣùpá ara àwọn ọlọ́ba ní pé ń bẹ́ nù ẹ̀ náà wal fulki allati tajri fil bahr bákan náà wal fulki allati tajri fil bahr ń bẹ́ nù ẹ̀ náà nínú àwọn nǹkan àríwòye tá a mọ̀ pé ọlọ́ọ̀bẹ Allah òun ló lẹ́tọ̀ọ́ síjọsìn al àwọn ọkọ̀ ojú omi allati tajri fil èyí tí ń rìn lórí omi agbami omi lọ́nà yìí kọjá yìí pé akẹ́lẹ́ mọ̀nà bí amọ̀ká tọ́ba bí a pé ah, gbogbo bí jómi o àrílé kankan wọn á ní ọ̀nà bọ̀ lọ́nà ọ̀yọ́ àní ìmọ̀ tọkọ̀ bá sì bọ́ sójú omi wọ́n sì máa wọ ọkọ̀ yìí lọ wọ́n máa wà lọ títí títí tí wọ́n sì fi dọ́yọ̀ ta ní ń ṣètò eléyìí Allah subhanahu wa ta'ala ọlọ́ni wàlfúlùkì lẹ́tì tajri fil bákan náà lílọ tí ọkọ̀ ojú omi tí ń lọ lórí omi tí ó ṣìnà látàrí pé kí ni o látàrí pé ọlọ́run bá ń bẹ níbi dídarí rẹ̀ ọlọ́run bá ní bima yanfa'u nnas pẹ̀lú nǹkan tí ó máa ṣàwọn èèyàn láǹfààní onílọ rẹ̀ á ojú omi á lọ fi rajà á fi gbé ẹrù lóríṣiríṣi bó ṣe wá wúwo tó Allahu Akbar jamana náà bá fẹ́ kọ́ ta tá ń gùn tó bá fẹ́ kọ́ alátòkè òkun sẹ́nu bàálù wọn kò sí inú aeroplane wọn ni gba ah, gbogbo tírélà omi ti pọ̀ kan yóò tiẹ̀ débi tí ń lọ wọ́n wàá kó àwọn festus àbí àwọn kọ̀ǹtẹ́nà ńláńlá wọ́n wàá kó sínú festus oríṣiríṣi ẹ wá lè rí festus kan ó lè kó kọ̀ǹtẹ́nà two thousand ó lè kó three thousand ẹ wàá mọ kọ̀ǹtẹ́nà bí wàá pẹ̀ ń wo korofo sanu báyìí yóò wàá kó dé ẹ máa wọ nǹkan kò sì ní ìrìlẹ̀ kẹsẹ̀ pé tí ń kó bọ̀ kẹsẹ̀ pé òfurufú ní bẹ́ẹ̀ náà o kẹsẹ̀ kí la máa pẹ agolo tí ò sí nǹkan nù rẹ̀ kẹsẹ̀ ń tì kẹsẹ̀ ń tì ni o gbogbo ẹ̀ pátá ètò ẹ pé odidi ọkọ̀ bí bẹ́ẹ̀ ló gun oko náà ìmí nǹkan lò aṣọ mọ́tò bàtà gbogbo ẹ̀ wọ́n kọ náà almost gbogbo nǹkan tá ń lò wọ́n kọ sínú ẹ̀ kọ̀ wá ní jẹ́ tèmi nìkan yóò kó tiẹ̀ yóò kó tara bíi náà gbogbo ẹ̀ wọ́n á kó sínú ẹyọ kan yóò á máa bọ̀ wọláhì bó ṣe ń bọ̀ kọ̀ wá ní ìrìlẹ̀ ẹ wá jẹ́ àtúrà rẹ̀ nínú kànga lé wa kání bí omi bá àrùtọ́lọ̀ ń da kan ni wàlfúlùkì lẹ́tì tẹ́jìrí fìl fil ẹgbẹ́ báhùn lọ́rọ̀ ń da kan kí ni báhùn o odò ocean káwọn ni pé nítorí wọn bá sọ yẹn mo fẹ́ dánrú ẹ̀ wò o odò ẹ̀yìn ilé wa odò yìí fẹ́ dán wò ó wá lọ gbé black maria nílà yẹn o wá di òkúta sínú ẹ̀ ọkàn gbé sínú ẹ̀ ni. ọkànjẹ́ ọkọ̀ wọlé lọ ni omi yóò ma lọ lórí ẹ̀ ni Allah subhanahu ọba tó lágbára tẹ ọkọ̀ ojú omi rì mí kò sì ní wòye pé ah kí ni ìtì ń lọ yìí ẹnìkan ní lọ o kì í ṣe pàgbára òyìnbó o ká agbára yẹn lágbára gan o ah ojú omi ni aleyhi salam ó ní àkọ́kọ́ ẹ̀ńtọ́kọ́kọ́ jẹ́ kílẹ̀mọ́pẹ́ kápẹ́ńtà. واصنع الفلك بأعيننا ووحينا ọlọ́run واصنع الفلك بأعيننا ووحينا sí ọkọ̀ ojú omi بأعيننا máa ṣe lójú wa báyìí ojú wa báyìí ni ti máa ṣe ووحينا wà wáhìyìnà wáhìyìnà wà wáhìyìnà àti ìmísí látọ̀dọ̀ àwọn ọlọ́run kìí ṣe bó ṣe bó ṣe wọ̀ ló jẹ́ pé ẹ lè rọ́pò ju omi tẹ̀sí láyé kí wọ́n á ṣe ní bíi triangle àná sọ bíi rectangle kí wọ́n ṣe rectangular form kí wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n ní kìtìẹ̀ ni á ṣe rectangular form á wo tí ó ṣẹlẹ̀ wọn ò ní ṣe àwọn náà ò ní dẹ́ o torí wọn pẹ́ mi ò sùn torí ẹ̀ wọ́n ṣe bá nàbì ní o ṣe ṣe aleyhi salam torí pọ́lọ́ ní wasnail fulka bi ayunina wa wahyina máa ṣe àmọ́ mójútó sì máa ṣe bá ṣe ní ọṣẹ ọyà ṣe àyà rẹ báyìí ọyà ṣe èyí rẹ báyìí kọ́yà kọ́ mọ́ lọ ọyà kó gbogbo nǹkan nù ẹ ọlọ́run wá ní kínú ẹ kó kó àwọn èèyàn bẹ ó kó ẹranko bẹ ó kó ẹyẹ bẹ ó kó gbogbo bẹ gbogbo wọn lọ wọn wá lé fọnfọn lórí omi báyìí káfí gólẹ̀ síbi tá ń lọ torí ni eléyìí eléyìí ìdánlá fa innama yadullu ala qudratillah ń tọ́ka lórí agbára ọlọ́run ń tọ́ka lórí àpé ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ó ní ń darí gbogbo nǹkan yìí wa huwa al-mustahiqqu bil ibada olóṣìlẹ́tọ̀ ọ̀ka sí ló fi jẹ́ pé téèyàn bá sin ọlọ́run tọ́ba ilé kù nìjìyà rí fi le torí pé gbogbo ń tẹ́ kó fi sin náà ní bẹ́ẹ̀ ọ̀nà ọ̀sìn náà tá ló ń sìn ó ah gúrú màrájì gúrú tá ló kúnjọ ní bọ́tẹ̀ àwọn ni wọ́n ní kọ̀padà kú mọ́ <laughs> ọ̀nà ló kú ọwọ́ pápá ló kù ná ó tó kó fún ọ̀pẹ́ àwọn ẹ̀kọ́ dọ́lọ̀ wọ́n ṣe ló kú kẹ́nìkan sọ ọlọ́run ti kú ọ ní ah, ọlọ́run ti kú subhanahu wa ta'ala wọ́n àwọn ah, ti kú jésù ọmọ maria aleyhi salatu wa salam àwọn mùsùlùmí gbàgbé kò ti ṣe kíni o kò tí ì kú ṣùgbọ́n àgbàgbé yóò padà ṣe kíni yóò padà kú ìwọ wá ní ọ ti kú ó tún wá jí ọwọ́ apó olókùn gan ti tọkọ ọmọ sí kò clear fẹ́ntọ́nù mẹ́ni kó rí ó sílẹ̀ o pé ọwọ́ pé ó sì lè kú nígbà tá a pèèyàn lólúwa atólùgbàlà tọ́wọ́ á kú fọwọ́ ẹ̀ka tún sẹ́ńtó ń kú kọ́kálẹ̀ sí. Allahu la ilaha illa huwa al-hayyul qayyum la ta'khudhuhu sinatun wa la nawm. ọlọ́ba ní Allahu la ilaha illa huwa al-hayyu ọba àlàyé ni al-qayyum ọba tó dájú ọ ní tí kankan ọ̀rọ̀ ma la ta'khudhuhu sinatun wa la nawm. alimami ibn ògbé kì í gbé ògbé wọ́nà náà kọ́dà ọrùn kìí kùn torí pé àtò ògbé àtò ọrùn èébú ni lára ń tọ́ba wà èébú ni méjèèjì lára ń tọ́ba wọ́tọ́ ọmọ sùn wọ́n wá lọ lọ́n ọwọ́ pọ́ ọmọ sùn lásán ọ̀kọ́ lè jọ́nà náà torí pé tí bá máa sùn tí máa ń dọ́gbẹ̀ yóò ṣe kíni o yóò kù dandan ni kó kú lóòjẹ́ máa màláíkà ọlọ́run wọn kì í sùn wọn kì í tó ògbé látòótọ́ náà ti dá ọmọ sí ń sẹ̀mí nù ọlọ́run á padà pa wọ́n gbẹ̀yìn ayé ṣùgbọ́n tó ń sùn wọ́n ní ah, bàbá ń kọ́ bàbá ń rẹjú ah, bàbá tí wọ́n rẹjú òun náà tó wá lọ lọ́hùn ah, ọlọ́run wọn náà tọkọ̀ṣọ rẹ má fi kùmọ̀ balùbalù má fi lu ọpọlọ wa o gbogbo àwọn tó ti sìn náà ọlọ́run bá ní fi wọ́n mọ̀nà o torí Allah subhanahu wa tá a bá ròye ronú sí àwọn tá a wòye sáwọn àmì oríṣiríṣi tọ́nà ọba dá lórílẹ̀ àmọ̀pọ̀nà ọba yìí òun ló lẹ́tọ̀ọ́ síjọsìn ọlọ́ba sọ yìí pé wama anzala Allahu minas samai nínú ẹ̀dá ọlọ́run nínú àwọn àmì ọlọ́run ò ní pé àwọn tọ́nà ọba sọ̀kalẹ̀ láti sánmà min nínú àwọn omi àwọn omi tọ́nà ọba sọ̀kalẹ̀ láti sánmà tọ́pọ̀ àwọn omi yìí fa ahya bihi al-arda ba'da tọ́lọ̀ ń fi iye ilẹ̀ lẹ́yìn ìgbà tó ti kú àti wà ní òjò báyìí níbi oṣù bíi mélòó kan sẹ́yìn tí gbogbo wa bá wo ilẹ̀ àrí pé wọ́n ti kú lọ ilẹ̀ tá a bá gbé nǹkan sí ń gbà níbi December bíi January January February ibi tẹ́ ẹ̀ máa fẹ́ gbé nǹkan sí èèyàn wà lọ wá omi tí ọmọ bù sí tó tọ́ba ilé nígbà kí ni ọba tó lè mú yọ nígbà òjò ọlágbára kó mú yọ ń gbẹ́ ọlágbára tòótọ́ ṣùgbọ́n tó o bá fi ilẹ̀ ọlọ́ọ̀bọ ni sádùú bẹ̀ náà torí bọ́lọ̀ ń tọ́sọ lẹ́ ń di àlàyé ní èsì òun ló jẹ́ kó wà lókùn lásìkò òun náà ni ó tún wá sọ́dà láàyè kí ló fi wá o àná òjò fẹ́ rọ̀ sí láti sẹ́wọ̀n ìlọ́nà àbáṣọ wọn àti àrùn sọ pé fàáhìyà bíi àrùdọ̀ ba'da mawtiha ọlọ́run wá fi ọlọ́run ó ń sọ omi kalẹ̀ láti sẹ́mà ọ wá fi yé ilẹ̀ lẹ́yìn ìgbà tílẹ̀ dòkú lẹ́yìn ìgbà tílẹ̀ ti dòkú ọlọ́run fi omi ó fi sọ́dà láàyè ọlọ́run ni wabatha fiha min kulli dabbatin wa tasrifi riyah wabatha fiha ọlọ́ba subhanahu wa ta'ala ó wá fọ́ká sórí ilẹ̀ min kulli dabba níbi gbogbo nǹkan tí máa fẹsẹ̀ tẹ̀lé lábàá máa pè dáàbà kullu man yadubbu ala al-ard gbogbo tí máa fẹsẹ̀ tẹ̀lé wọn pè dáàbà ìwọ náà na wọn náà ẹlòmíràn àwọn dáàbà àwọn dáàbà aláwọ̀ kí wọn dáàbà wọn náà gbogbo wa dáàbà ni wa torí pé ọgbọ̀n tí bá kullu man yadubbu ala out. ard wọn náà máa pè dáàbà ọlọ́ni wa batha fiha min kulli dáàbà ọlọ́run wa fọ́ká orílẹ̀ min kulli dáàbà níbi gbogbo dáàbà tí wọ́n fẹsẹ̀ tẹ̀lẹ̀ nínú wọn nìyàn ẹranko mẹ́mẹ́ ẹyẹ mẹ́mẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọlọ́run bá ní eléyìí náà ẹ tún wòye sí ọlọ́run ni wàtàsírí ìfìrìyà bákan náà taklibu rìyà januban washimala mímọ lọ atẹ́gùn yọ lọ ẹ jẹ̀nú yọ wàsálẹ̀ yọ lu òkè ìgbà mi ò lè fẹ́ wá kọfẹ́ mi tóun ti yọ ó lè fẹ́ mi tóun ti wọ̀ àní à wo atẹ́gùn yìí apábí ni ti ń fẹ́ kódà tá a bá fẹ́ kọ́lé ńgbà mi a tún máa wo bí atẹ́gùn ti máa fẹ́ dáadáa àtẹ̀lé nìyẹn ó lọ pé ibi atẹ́gùn máa fẹ́ mi ẹ jẹ́ káwọn yàrá yẹn ọ̀pọ̀ òde tó ń ta bá sùn lálẹ́ atẹ́gùn ò ní fẹ́ wa ilé mi wọn ò ní ní fáànù ibi tọ́lọ̀ bá kẹ́ wọn dé abẹ́ ẹ̀kọ́ ni abirọ́ ni àwọn sars gan ni àwọn gàgbé ibi tọ́lọ̀ bá ṣe àyè fáwọn sí àwọn ò ní ní fáànù torí pé àwọn atẹ́kùn ti fẹ́ mẹ́ masha Allah mo rò pé clear ni pé ọlọ́ọ̀bẹ Allah ni wọ́n ń darí ẹ̀ ilé mi sì ni wọ́n sì kọ́ àwọn tó kọ́ ṣe mistake gbogbo bí yàrá yìí wà ooru ni ooru rọlọ irú kí lélẹ́yìn wọn ò wá lágbára àti darí atẹ́gùn bẹ́ẹ̀ àbí kí wọ́n bá lọ ra fan àbí kí wọ́n ra AC bọ̀kánúgà kátẹ́gùn máa wá ń bí náà kò sí lọ́wọ́ wọn àyàfi tọ́nà ọba bá fẹ́ kọ́ gbàbẹ̀ wá torí ẹ̀ tẹ̀sírífì rìà mímọ lọ mímọ bọ atẹ́gùn hárọ̀tàn wà bá àrìdà kó tó wá tutù kó tó gbóná sẹ́mi kọ́ lọ́dọ̀ tí wọ́n ń sálẹ̀ ń bì ọlọ́ọ̀kẹ́ wa lórí atẹ́gùn onímọ̀ fẹ́ o atẹ́gùn tutù tó o bá mú kí lásán ẹ̀ sí wíńdò lẹ̀ ẹ̀ sílẹ̀kùn lẹ̀ lọ́dẹ̀ òní ẹ bá ń dákọ̀ náà yàrá ẹ má yìí tí ìfẹ́ dákọ̀ òkè ìlú òkè ẹ bá ń dákọ̀ olúkẹ́ lókè ọ̀yà sọ ọdún máa pọ̀ mẹ́ wọ́n ní ọlọ èmi ò dé Sókótó ní tọ́ba án ìmọ̀ kàmọ́ ọmọ kánò ìmọ̀ àwọn ìsìn mẹ́rin lásìkò àsìkò ooru ó ní pé lọ́dọ̀ òun Sudan ọmọ Sudan dáadáa wallahi ya jama'a sẹ́ǹpẹ́ ń gbọ́ òru bá máa wọ́n sílẹ̀kùn á sì wíńdò tó òru bá máa ti gbogbo wíńdò àtìlẹ̀kùn ẹbí ẹlòmíì bẹ́ẹ̀ nìkan mọ̀ parọ́ fún yín o tó o bá mú àti wíńdò àti wá tilẹ̀kùn àwa tafan twenty four seven tẹ́nìkan bá dé lè wọ tó ṣèṣì wọlé tó wá sílẹ̀kùn lẹ̀ àwọn yóò kí wọn kí mẹ́rẹ́kì mẹ́rẹ́kì agirikiri báwò tilẹ̀kùn kí ló ń ṣe é wọ́n fẹ́ fọ́ orúkọ wá ni torí orúkọ atẹ́gùn tí wọ́n máa fẹ́ wa wọláì gbígbóná àtọ̀sáàtò òru atẹ́gùn gbóná tọ́ọ̀ lágbára gbogbo tiẹ̀ di tútù ǹjọ́ tá a bá wá rí i pé ojú ọjọ́ sú kí ló fẹ́ rọ̀ kì í sójò ọ̀dọ̀ tí lòjò ti máa rọ̀ eruku ló fẹ́ rọ̀ eruku á máa pè ní alvarade kọ́tà kọ́tà wọ́n máa pè kọ́tà jẹ́jẹ́ kọ́tọ̀rù kọ́tà eruku bọ̀ gùbá ní common name eruku tí gùbá rù bá wà rọ̀ á máa pè ní alvarade amúlùtutù torí gbọ̀ bá rọ̀ mẹ́ arótù gbogbo yẹn gan alhamdulillah torí gbèrúkú ń bá rọ̀ báyìí àrò gbogbo nǹkan tutù ṣùgbọ́n ń gbèrúkú ń bá lọ tẹ́ báyìí tẹ́ bá wọnú lẹ́yìn ẹ̀rọ ti àbámbẹ̀ láti thirty years ni ẹ̀tọ́ àṣẹ bẹ̀rẹ̀ gbígbọ̀n ṣùgbọ́n sí kan àrò tù jẹ̀máà kọ̀ àṣẹ ń tọ́lá gbàgbé kẹ́rùkú tẹ̀ mọ́ rọ̀ òjò ní kọ́rọ̀ ọlọ́run tó ń rọ eruku fáwọn ọmọ pé tó ń bá rọ òjò fún wọn kàsára ní ọjẹ tóró òjò tó fún ọkọ̀ onílé kọjá mọ́ torí òní wọlẹ̀ ó sì fọlọ́dọ̀ tiwa ni gbogbo nǹkan ìpátá wọláì àmì ní látọ̀dọ̀ ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala tọ́jẹ́ pé èyí ò fi ronú pé á ah, ọlọ́ọ̀bà nìkan ilahukum ilahun wahid ẹ̀ńtọ́ lẹ́tọ̀ sí jọ́sìn òun náà ni Allah ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala ni was-sahabil musakhkhari bayna as-sama bákan náà ẹ̀sùjọ́ tí ń bẹ sẹ́mà tá a rọ̀ fẹ́yìn èèyàn ní sẹ́mà pẹ̀lú fífẹ́ wa pẹ̀lú àṣẹ àwọn ọlọ́run wal ard àti lórí ilẹ̀ la ayatin àwọn àmì ni o gbogbo nǹkan tá a kà á lẹ́yìn àmì ni wọ́n lè kọ́ omi ìyá ìlò fáwọn àjọ tó bá ní làákàyè wípé kí ni o ìlàhùkùn ìlàhùn wàhìd ẹnìkan tó yẹ kẹ́ ẹ máa sìn náà lọ́lọ́run nìkan náà àwọn afáfẹ́ pé fàwọn àjẹbẹ́ni kaifa yuhsad ilahu fawa ajaban kaifa yuhsad ilahu am kaifa yajhadu waljahidu wa fi kulli shay'in lahu ayatun tadullu ala annahu wahidu ó ní ó mà sẹ́mi lè mọ̀ ọ́ káìfà yóò sọ ìlà báwọn am káìfà yẹn jáde ò àbí kẹ́nìkan ṣe wá tako ìmọ̀ bí ọlọ́run àbí yóò tako ìlẹ́tọ̀ọ́síjọsìn ọlọ́run tọ́jọ́ pé wà fi kulli shay'in gbogbo nǹkan pátá lahu ayatu ó ní àmì bẹ́ẹ̀ tadullu ala annahu wahidun tí ń tọ́ka pọ̀kọ̀ ṣoṣo lọ́lọ́run tó sì yẹ ká máa sìn bí láàbò lónìí àbí Allah subhanahu wa ta'ala kí ọ sọ wájú ọ̀la lọ àbí Allah subhanahu ìta àṣàlàyé ọlọ́run jẹ́ oyé wájú àṣàlàyé lónìí àtẹ̀tọ́ sára yá kàtà gbọ́ kọ́lọ̀ kò fi sínú sọ̀rọ̀ sẹ́ẹ̀rì wa kọ́lọ̀ má pè ní bàrẹ̀ di ogun fún wa láyé àtijọ́ pé ní àkìyàna aqulu qawli hadha wa astaghfirullaha li wa lakum subhanaka allahumma wa bihamdika ashhadu an la wa atubu ilayk wassalamu alaykum wa rahmatullahi wa barakatuh. ìbéèrè